الحمد لله والصلاة والسلام على رسول الله kí lájá fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní oní masáìl jahiliya kíra bàbá wa sheikhul islam al-mujaddid muhammad bin abdul wahhab ya fa wa salih bin fawzan bin abdullah al-fawzan tó ṣe ṣẹ́rù òrè àlàyé lórí ẹ̀ síra ti ń kọba nípa ìṣesí àwọn kèfèrí jọ̀hún tẹ́gbọ́ ọ̀pọ̀lọpọ̀ sí tíyẹn sí wọ́n láàrin àwọn mùsùlùmí mi dò níyìn tẹ́gbọ́ yẹ ká gbìyànjú àti yọ kó mu sí ayé wa ìṣesí àwọn kèfèrí jọ̀hún tẹ́gbọ́ yẹ àwọn àti tíyẹn sí sẹ́kù lára àwọn mùsùlùmí mi dò níyìn báyìí táwa gbìyànjú láti yọ gbogbo òṣèṣì yẹn kó mu sí ayé wa ó di wa. مسألة الثامنة والتسعون يكون لما 98 لحباب يقوى استخارهم استخارهم بسنائهم على من دون من دون من دون من ذلك إما استفارك بالشيوة يقول إن تشيروا بعد تبقى بالشيوة وما هو ما شكا يقول àwọn ìṣẹ́ bá لا lọ lájú ni lápòjú àwọn wọn kọ́ra ní lẹ́lẹ́ fẹ́lú tàbí kiri kan wọn kọ́ àwọn bíi ẹnìkan kúkú wọn àwọn nigerians àwọn eh, medical doctors wọn máa wò pé bí àgbẹ̀ kí roko àbí mechanic nǹkan ó wà bìlú àwọn kò sínú kíláàsì àwọn kan kíláàsì bìlú àwọn lọ àyè bẹ́ẹ̀ kọ́ ni olùgbòlè yìí ṣe fi jà èrè àná ó ń kálukú ó ní contribution rẹ̀ sí ń ṣe ثاني المسألة الثامنة والتسعون اقنما 98 استخار بسنائه كما في شيء هو استخار كفيل آل الرهالتين على آل العرف هي بيعوا قريش ثم ينعجون با وتسوى سبا بجل تكون وما فيه ولولي عوان أكبر pé àwọn táwọn iṣẹ́ táwọn iṣẹ́ àbúrò àti bíjẹ́sì àwọn lọ́lá ju àwọn tó ń ṣe iṣẹ́ àgbẹ̀ lọ al-istikharu bi sana'i wọ́n ní kí ẹ máa ti fún àrí pẹ̀lú iṣẹ́ owó èèyàn at-tajiru yaftakhiru bi tijarati ala al-harsi sọ́wọ́ wàrà nàìjíríà wàrà hadan yóò gbó ní ọlájú ẹni tí ń ṣe kápẹ́ńtà lọ àbí tí ń ṣe wẹ́lẹ̀dà mọ̀wázifu yẹ̀pẹ́kẹ̀ bí wọ̀sibọ́bí alamẹ́ndónàwó nínú wọ́dọ̀ mọ̀wázifẹ́ bẹ́ẹ̀ ni àwọn òṣìṣẹ́ ọmọ ọmọ kíláàsì pé àwọn eléyìí kíláàsì eléyìí ọdún náà sẹ́kẹ̀tìrì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ أخواني المسلم بين المسلمين لا يفتخر لا يعتقر من هو دونه برافوديرين يدوال عبيري المسلمين برافوديرين يدوال عبيري بل لا يعتقر الناس عموما ذلك كيسي مسلمينك أمينيا مبوميني لا تقوى أمينيا قليلي أولو أن دومينيا نيني لقد كرمنا بني آدم gbogbo oníjọba ènìyàn náà ń pọn alẹ́ èèyàn gbọ́dọ̀ ọ̀rọ̀ fojú rẹ ènìyàn kan ó de ìfojú rẹ náà rẹ òfojú rẹ náà tọ́lọ̀ wọn bá pọn alẹ́ nù. ọ̀kẹ́ ìfẹ́ pẹ́kì mùsùlùmí náà gbọ́dọ̀ bí wọn máa fojú náà mùsùlùmí ìdá ajáàlẹ̀ hẹ́fì nítorí pé ṣe tí wọ́n ń ṣe lé wọ́n á ní ha dúró àfi pé ẹ̀fẹ́tì tó pé ṣe ti ẹ̀ kéré sí díẹ̀ sí ẹ lọ wàhálà min umuru jahiliya títí bẹ́ẹ̀ títí àwọn jahiliya yìí kọmọ rí náà wọ̀gbẹ̀ àti àwọn oníṣẹ́ náà kí ni iṣẹ́ rẹ̀ náà rìwáyà ni rìwáyà roadside mechanic ọjà ó dàmọ́ láti engineer school lọ ó ló máa ṣẹ́jú lọ ọmọ ìlà àbárí wọ́n bí inú engineer ọmọ ìbá bínú nù ọmọ ọmọ òṣìṣẹ́ rẹ̀ wá bàbá kò máa wá láti ebi yìí kó ayélujára yọ sọ bí fọ́ọ̀sì yẹn wà àmọ́ kó tún jáde kó ṣe fúnra rẹ̀ kò lè ṣe é àmọ́ bá nígbà mọ́tò yẹn bá báyìí sọ pé fọ́ọ̀tì tó báyìí ló sọ mọ́tò wò àmọ́ kọ́ wá sẹ́gun rẹ̀ kò lè ṣe ó ti yé wa àrùn ìjìnìyà ìnà ìjìnìyà ẹ̀mẹ́ bínú ìjìnìyà jàre àwọn agbẹ́ ní ìjìnìyà jàre wọ́n kúrò àríwáyà wọ́n bó kọ́ ọjà ju ríwáyà káyìfìyà kama zakara lawa an kùrẹ́ṣin fi rí halatẹ́yìn bọ́lá fi ròyìn àwọn kùrẹ́ṣin báyìí ó máa rìnrìn àjò nínú tútù àti nínú ooru ó máa ń kọ́ ọ̀la àwọn lọ́lájú àwọn tó ń wà nítorí orúkọ lọ. ríṣẹ́tà ṣètà ìrìn àjò wọn ní àsìkò tútù ilà Yemen lọ sílẹ̀ Yemen ríṣẹ́tà saif ilà Sham àti ìrìn àjò wọn lásìkò ooru sílẹ̀ Sham ní tìjára láti lọ sòwò. kọ́bí sàkàrúnà alànàásì ó máa sì fáàrí lórí àwọn èèyàn bí annahum ashabu rihalatayn تأول أول نياس إن أدميجي يفتخرون على من دون أم الموا مزائرين مزائرين وما استفاري فما أتوان ركو فهاد بيتيا والعليل أكبيني و وأهل الإرس حرف أبان أتوان داوكو وآل يتناول كل من شغل بتناته تناته على أو وظيفته على من دونه فالإنسان لا يتقبل eléyìí kó sí gbogbo ẹ̀ lọ́n ṣe fáàrí pẹ̀lú iṣẹ́ rẹ̀ tí wọ́n ń ṣe fáàrí pẹ̀lú iṣẹ́ rẹ̀ lórí ẹlòmíì tó ń jùlọ torí pẹ̀lú insan láyé sẹ́kìbà mùsùlùmí adá kò gbọ́dọ̀ sí gbéraga kò sí gbéraga ọ̀rọ̀ ẹlòmíì ẹ nípa ṣètò ọ̀hún tó lò mùsùlùmí ni àmọ́ yóò wá pé kóun sọ̀kalẹ̀ lọ́fíìsì òun kóun abá lébúrà tó sáfù kéde kaka ìjágbẹ̀lú olóbúra so yọ ẹ̀yà máa kírun ẹ̀ nínú ọ́fíìsì ẹ̀ yóò ní kápẹ́ẹ̀tì nínú ọ́fíìsì ẹ̀ òun yẹn ṣe tọ́jú bí ọlọ́nà pé káì ọlọ́run bí yẹn ordinary libra àwọn àjọ àfẹ̀jìká kan ẹ̀jìká ìjọba bá tó wá dáná lórí wọnú wọn àyẹ́ pé libra ń gan ní ìmáàmù máa rí ó di ọtán nígbà pé òun ní ìmáàmù libra kan máa rí ìlú yẹn kàkà bẹ́ẹ̀ yóò ní kápẹ́ẹ̀tì nínú ọ́fíìsì ẹ̀ ó di yé wa kọ́lọ́n kó sí àná wa ni ìgbéró kọ̀ bá mu òfin yáàlì inú ẹ̀ tẹ̀lé kóso arafihim min wa harfi liman wa kìí sí àwọn tó ń pọ́n lé pé àwọn ìyẹn lálá làwọn eléyìí kalhadidin gẹ́gẹ́ ordinary welder wọ́n ti ordinary welder ọmọ ìhàzárì wọn najarin àti ordinary carpenter ọmọ ìhàzárì musulmi kìí ordinary láyé musulmi kìí ordinary pàápàá jùlọ fọlọmọba gbogbo iṣẹ́ rẹ̀ lọ́fà á ń jẹ́ tí wọ́n ní búrọ̀ àkàn búrọ̀ káì at this stage kí ẹ máa pèèyàn ní ordinary káì èèbàmù aburúgbà ni ó di yẹn èèbàmù nǹkan báyìí rẹ̀ ká máa sọ̀rọ̀ fún wàá ní khaslatun la tazal mawjuda fi ba'd an ní ìṣesí burúkú yìí la tazal mawjuda ó sì wà láàárín àwọn èèyàn rẹ̀ sí i wọ́n fojú rẹ̀ lẹ́yìn yẹ gbára sí ordinary driver ordinary kìnnìkan ọmọ ìlànà rẹ̀ ọmọbìnrin common driver ordinary èèyàn mi ti pè dáadáa bọ́ọ̀hún oníwọ̀n fún sùúrù èmi náà gbà pé common ọmọ wílò tó wọ́n di ordinary the common driver the common driver wọ́n yà lálẹ́ ọgbọ́n driver onídìí wọ̀ wọ́n bá wù àwọn olókùn tó lọ ó dénú ọlọ́run ọ̀sẹ̀ àná wa náà ومن مثل هذا الباب إنه باب يجي الذين يفتخرون يحتكرون أئمة المساجد أما وجوه رينا وإمام المسلاسي والمؤذنين أمام أودون الأداني ما أن وظيفة إمام هي أفضل وظائف بان شيء إمام ونبدع وهي ويعمل الرسول صلى الله عليه وسلم ونشاء نبي محمد صلى الله عليه وسلم كذلك وظيفة المؤذن بان شيء مؤذن فأشرف وظيفة هي وظيفة الإمام والمعاذن لا دون شيء ماشي إننا جاء جاء إمام بقى معاذن فأما أشرف من عمل الوزير أني لا دون من استعله وأشرف من جميل الأعمال أني لا دون شيء من استعله والله تعالى أعلم ثم أتي فلان كان onígbóhùn hejìlá yóò ní kó jẹ ìmáàmù ìkílódé onígbó gbé òkú síwájú kó wá dúkú máa wò kú báyìí <laughs> owó ọ̀fẹ́ ó ní bàbá ń sàwòrán bẹ̀ wọ̀n bàbá ń sàwòrán bẹ̀ wọ̀n ní ìletò kan bẹ̀ wọ̀n ó ti ń di kàbínẹ́lì ọ̀rẹ́sì wọ́n pè wọ́n kí ló dé wọ́n ní ẹni tí wọ́n ń pèrò olùsí ni olówó ẹni tí wọ́n ń pèrò kò kí lówó lọ́wọ́ tí wọ́n wọ́n pè wọ́n wọ́n kàn máa kírun wọn kò sáyé wọ́n pè wọ́n kò sáyé wọ́n bí olùsí ẹwọ́n di yé ọmọ yẹn lazari gbogbo àwọn ọ̀rọ̀ burúkú yẹn káwọn ẹ̀sìn bẹ́ẹ̀ náà lọ́n pẹ̀lú ayé wọn ní ọ̀gá bíi mìíràn kíyàmà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àníbi wa Muhammad sallam ilé ìparí báàbù yìí èyí tàgà tó ṣe déédéé múlá so kéèyàn má fi dúró lẹ́yìn kankan ó ń kálukú ló ní nǹkan tí ń kọ̀tùbù tó ní yé wa wallahu ta'ala alam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam irú mẹkáníkì àbí fa títẹ̀ ní tí mo dábàá ti lórí ìgbà pé ó ní ilé ìsìn bá ní ìwé ń jẹ eh, òkúté gẹ́gẹ́ bí ẹ̀rọ bí ìmọ̀ jáde ìbámu tó bá yẹ irú ìgbàlejò rẹ̀ pé ó yẹ kí irú ìgbà tó máa ń lu ẹni ìsìn àbí tó ṣe rírun àbí pé tíyìn bá nù yún tó bá jẹ́ òkété ọmọ rẹ̀ ọmọ jáde tí ọ̀rọ̀ òkété bá jẹ́ halal kò sábà mẹ́fì yẹn jẹ́ orí àwọn àgbàgbọ́ báyìí kò kò bá mu wọ́n fẹ́ fún aláboyún ẹ̀rọ̀jẹ̀ káwáì orí àwọn kankan bẹ̀rẹ̀ pé ayéjà ìléyà ó máa máa máa ṣe léwọ̀ láti yàwọn yẹn jẹ́ ni pé ẹran yẹ haramu fáwọn obìnrin eléyìí haramu fáwọn halali fáwọn ọkùnrin wọn báyìí lábẹ́rẹ́ obìnrin bí ẹ nẹ́sìn koran sọ̀rọ̀ ń parun kọ́ báyìí báyìí ó di yé wa kọ́lọ̀ ọmọ náà fọ̀rọ̀ yé wa. wa salaam bìrẹ̀. ìmọ̀ ẹ̀dí yẹn ẹ oníkálùkù ìlú àkọ́kọ́ àtẹlẹ́kù bàbá rẹ̀ tó ní ìlú àpẹẹrẹ wọ́n àpàdé fún ìlú àkọ́kọ́ sí èdè bí aago mẹ́ta tí ó ti máa ọ̀rọ̀ tí ṣe ní agbára nínú inú sàárì ìlú àwọn ìrùn pípé ìrùn pípé aláàkọ́ orí díẹ̀ ojú ohun odi wa olùwẹ́rẹ́ ẹ̀kejì náà ké tó sàárì tó dẹ́kun níbi àná àkọ́ sàárì àkókò sàárì ni inú ẹgbẹ́ ẹlẹ́kejì wá ti pè wọ́n ẹlẹ́kejì báyìí anábì ní sallallahu alaihi wasallam ẹ máa jẹun ẹ máa mú lọ bíbí láàrì bá ń pè ó torí bìláàrì èrò tí ń pè láti jí àwọn èèyàn títí abdullahi fi pè ó bá ti bá pè ó ẹ̀ sọ́ọ̀pù oúnjẹ. abdullahi bin maktum ọmọ náà kúrò lẹ́ẹ̀kejì ó di yóò àtàlù síbi ìbàdí ọ̀tẹ́ mi so ìtùtù ìgbà kí n àmọ́ àti kí n máa tòun lágùn mẹ́ta òru yẹn kọ̀ na mo tó ń jẹ́ pé agùn mẹ́ta na always gbogbo ojú àti yìí yẹn la ya kí yẹn Islam strong lọ di ẹ máa lo síkà yìí máa fi ó di iṣẹ́ tó ní pẹ́ ní ìṣẹ̀lẹ̀ nígbà wọ́n rẹ̀ tí wọ́n ti sọ̀rọ̀ pẹ̀lú kìlá àánú ẹ̀ ó di ẹgbẹ́ wọn kọ́ báyẹn kí ẹ tẹ̀lé títí kí ẹ bá gbé kàrí kí ẹ máa kí ó di yé wa.